يضله فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي أن يرى لي أن olólùfẹ́ ètò yín يتو ويتو المفلحون èyí tí ilé ẹ̀kọ́ mufleon high school tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́hún àlékún dáadáa máa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí mìíràn tí wọ́n ń gbé owó kalẹ̀ tán ní ètò yìí àláwọn ọ̀fẹ́ kó dúró abẹ́lọ́hún bá ní san wọ́n ní ẹ̀san olóore kó o jẹ́ kájọ jèrè láyé àtijọ́ gbèǹde alkiyama ọlá aláhàúlà wàláàkú wátà ìlàbìlà ìlàlẹ́ yìí jàmáà tí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Khalid Taofik tí ó kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim qaf wal qur'anil majid. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí gbogbo àwọn ọmọ yóò ṣoríire ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó jẹ́ kí gbogbo òbí kan jèrè ọmọ wọn ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadithi anabi sallallahu alayhi wa látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Maryam Ayandeji bismillah. Kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam, la yahillu li Muslim an yahjura akhahu fawqa salat, faman hajara fawqa salat, Fama Tadakolana, Rawahu Abu Dawud. Translation, the Prophet of Allah, peace be upon him, said, It is not lawful for a Muslim to forsake his Muslim brother beyond three days, and whosoever does so for more than three days then dies will certainly enter the hell. Transmitted by Dawood. Lessons from the Hadith 1. Muslims should not keep enmity for more than three days. 2. Forsaking one's Muslim brother beyond three days results in Allah's anger. 3. Islam preaches true brotherhood. Ọlọ́run bá ní fáwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ o ẹ̀yin arúfin ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún fẹ́ bẹ̀rẹ̀ agbọ́nrin míì lónìí tóun náà tún lè gbà wá tó ẹ́písòdù mẹ́ta sí márùn-ún pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ìta fẹ́ gbéyẹ̀wò lónìí agbọ́nrin kan ni tó ní í ṣe pẹ̀lú ìsìláàmù àtàwọn nǹkan míì tọjọ mọ́rọ̀ ajé bó o la ṣe wá pé muharobatul islami lil fakri muharobatul islam lil fakri bí ìsìláàmù bó ṣe gbógun ti òṣì ẹ̀sìn ìsìláàmù wa ìṣẹ́ bó ṣe gbógun ti òṣì àṣetá a bá lo ìlànà tí ìsìláàmù mú wá òṣì ó kúrò láwùjọ tẹ́ ẹ bá rí àwọn àwùjọ tọ́já sí pé lódodo òun náà ti ń practice Islam kódà kọ́mọ̀ jùnú ẹbí kan lọ kọ́mọ̀ jùnú ẹ́stéètì kan lọ kọ́mọ̀ jùnú àdúgbò kan lọ tí wọ́n bá ti lè ń lo àwọn ìlànà síláàmù eléyìí tá a padà ṣàlàyé ẹ̀ nínú àwọn episodes eléyìí tí ìdánilẹ́kọ̀ọ́ wa ìta àfihànjú ẹ̀ a rí i pé ó sì yóò kúò láwùjọ yóò kúò nínú ẹbí àáfàá ní kakọ́ gbèyẹ̀wò kí ni ti ń jó sí ǹjẹ́ ìsìláàmù ṣé ń tó ṣe lófin ni pé òsì ló ká máa fòsì lólé ayé ǹjẹ́ ìsìláàmù tiẹ̀ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ téèyàn bá wá lọ́rọ̀ bó o ní ó ṣe lò ó bó o làwọn ẹni àná ṣe lò ó tí wọn ò fi rí ìbínú ọlọ́run àtàwọn nǹkan míì òun láàmú gbéyẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kọ́lọ́run bá àlékè ọlá kó tọ́ wa sọ́nà. àwọn àǹfààní tá a bá ń sọ̀rọ̀ òsì oríṣiríṣi ìtumọ̀ òun ni wọ́n fún òsì. ó ń bẹ nínú àwọn onímímọ̀ wọ́n ní nǹkan táwọn lè kà kún òsì lọ́dọ̀ tàwọn ẹni tá à sọ pé eléyìí o á olòṣìmọ̀ ni òun lẹni tọ́já sí pé n tó lè jẹ lójúmọ́ wọ́n ní pòun náà ni alẹ́bì làyẹ́mlíkù àkọ́làkù tìyàwó mi yìí ẹni tí ò ní n tó lè jẹ lójúmọ́ olòṣì ni ìyẹn ló fà ṣe rí pé tá a bá ń yọ zakatul fitr jaka èyí tá a máa yọ níparí Ramadan ẹni tó bá ní tí ó jẹ lójúmọ́ tó bá ti lékún èyí tó lékún yóò fi yọ sàkátù lè fi tèrò ṣùgbọ́n ẹni tó já sí pé ní tí ó jẹ lójúmọ́ kò sí fún àáfà mọ́wùlẹ̀ yọ sàkátù lè fi tèrò mọ́yọ jáka ìwọ gan wà nínú ẹni tá a dá jáka wa fún tá a bá tó ti wá dá fún wọn náà tó tó ti pọ̀ lọ́dọ̀ rẹ ìwọ náà tó yọ ọ́nú ẹ̀ gẹ́gẹ́ bí sàkátù lè fi tèrò àwọn àáfà tí wọ́n túmọ̀ rẹ̀ báyìí wọ́n fojú tá a fi sọ̀rọ̀ yìí wọ́n fi wò ó ẹni tí ọba ti ní ní tí ó jẹ lójúmọ́ kan olòṣì ni ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní ìyẹn kọ́ lòlòṣì lọ́dọ̀ àwọn ìtumọ̀ àkọ́kọ́ tá a mú wáyìí àárípa àti wo wújáàtù navor ojú tán fi wò ó wọ́n fojú sàkáàtù lè fitiri wò pé ẹni tó bá ti lè ní tí ó jẹ lójúmọ́ ntọ́ bá lékún yọ̀ọ̀yọ̀ ń bẹ̀ àjẹ́ pé lójọ́ yẹn o kì í so lòsì ń bò tí ní tí ó jẹ ṣùgbọ́n ojú eléyìí ojú tí wújàtún kọ̀sìrọ̀ ojú kan tó kéré ni tí ò tí ò tí ò tí ò ń bàbá ń ṣàlàyé lọ ẹ gbàgbọ́ yẹn tá à ń sọ ojú kejì táwọn àáfàá fi wò ó wọ́n ní alfakir ẹni tá a lè pè ní olòṣì eléyìí ó a òṣì ń bá a fínra òun lẹni tọ́já sí wípé láàyẹ̀mùlíkù ní sọ́ọ̀pù ẹni tí ò ní ti ṣàkáwọ̀ a wò ó gbogbo ohun tí ó ń wọlé fún lọ́dún ìtọ́ ń fẹ́ kù sàká ọ̀wọ́ orí ẹ̀ á dẹ̀ rí pé tá a bá wo sàká ọ̀nà méjì náà la máa ń gbé sàká lé lórí a lè gbé lórí òṣùwọ̀n gold bẹ́ẹ̀ náà la lè gbé lórí òṣùwọ̀n silver méjèèjì la ní àwọn onímọ̀ ńláńlá tí wọ́n sọ̀pọ̀ọ̀tì ẹ̀ lásìkò tá a wà yìí ní ìsìn tó bá jẹ́ orí òṣùwọ̀n gold owó tí sàká wọ̀ one million lọ sókè ni. So ṣùgbọ́n tó bá jẹ́ orí òṣùwọ̀n sílfà ẹ̀ńbà tí ní tó lé ní one hundred thousand lọ sókè eléyìí ò ní ṣàkọ́wọ́ ní owó ẹ̀ ní òṣùwọ̀n sílfà àsẹ́ni tá a bá wá wo àkáǹtì rẹ̀ àbá wo tí òun gan ní lọ́wọ́ ó lè ti kọ́lé lóòótọ́ ó lè ní mọ́tò tí ń gùn káàkiri ṣùgbọ́n àwa wò pé sílẹ̀ yìí só ní dúkìá tí ṣàkáwọ̀ kọ̀ wá ní kódà kó ti kọ́lé kó máa gun mọ́tò ṣèdè ìyá máa gun mọ́tò tí wọ́n wá ti ra petrol káàkiri tí ò ní rówó petrol òun ọ̀fẹ́ ta gan ni àá ti gbọ́ pé òun tóun ti ń gun mọ́tò àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n lẹ́ni tí ọ̀bá ti ní ti zakawọ́ olòṣì ni jama ó di tùmọ̀ mélòó ó di tùmọ̀ méjì nínú àwọn àtùmọ̀ míì táwọn míì tó mú wá fún òṣì òun lẹ́ni tọ́já sí wípé àwọn nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ nǹkan yìí rè kò lè gbọ́ bùkátà rẹ̀ jẹ́mọ́ wọ́n ní olòsílẹ̀ ń tọ́já sí wípé n tó ní ìṣìtìyàjù sí n tó ní hájà sí tó ní bùkátà sí latex sí n tó ní òtó owó tó ní kò tó ilé tó ní kò tó bó ti ẹ̀já sí pé kò sí ti máa tó ọmọ ádámọ̀ àfi yèèpẹ̀ nígbà tí wọ́n bá sin tí wọ́n gbénu yèèpẹ̀ kí wàá làwọn ń tọ́ka àwa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tá a máa ṣe yìí kí èèyàn wá jẹ́ olòṣì kó sì ọ̀ máa báwọn èèyàn fẹ́ra láwùjọ Islam rí sí wípé ó lè sọ àwọn èèyàn dìdàkudà ó lè sọ àwọn èèyàn di aláburú irú èyí tó ń ṣẹlẹ̀ nínú òlu wa yìí ni ló fi já sí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí bó ṣe kan individuals nínú àwa tá à ń gbé ní òlu òun lọ́kàn ẹ̀yin ìjọba náà o òun lọ́kàn ẹ̀yin tẹ́ ń darí wa o. tẹ́ ẹ bá rò pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀kàn yìí abẹ́lọ́ nǹkan máa fi sọ ẹ̀ sọ wa ṣèbá rí n tó ń ṣẹlẹ̀ nínú òlu nínú rọ̀mọ̀bọ́nà tá a wà yìí òun náà ti gbé àwọn ọmọ ọ̀kan nínú àwọn àfáà ní ọ̀yọ́ ṣe ti wá yìí jama ìwé eléyìí èsè wà tọ̀ dáa nínú òlu nínú òlu yìí wọ́n ti gbọ́ máa fà nínú òlu yìí wọ́n ti gbọ́ máa pásítọ̀ nínú òlu yìí wọ́n ti gbọ́ máa olóṣèlú nínú ìlú yìí wọ́n ti gbé àwọn tí ń darí ìlú gan tí wọ́n ń gbé wọn tí wọ́n ń fi wọ́n gbowó wọ́n ń gbé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ńláńlá abẹ́lọ́ nǹkan máa fi sọ rẹ̀ sọ wà jẹ̀mọ́ àwùjọ tẹ́ ẹ bá rí wípé òṣì wà alákọ̀ọ́kọ́ nú aburú tó nípọn jù òṣì a máa sọ ọ̀yàn di kèfèrí torí pé káàdàlì fàkírù à ń yẹ̀kú náà káàfìràn ó lò sí ó súnmọ́ kó tètè dìdàkudà ní Islam ò ṣe fẹ́ ká di kèfèrí ká dẹni tí ọ̀gbọ́n ló ń gbọ́ ẹ̀rọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì máa ń ṣe ládùúà yóò ní Allahumma inni a'udhu bika mínà lè kú fúrì wàlífákìrì yóò ní wọ ọlọ́run mo fi ọ́ wà sọ ọ́ níbi àlìkúfúrù disbelief kí n sa ìgbàgbọ́ sọ́lọ́run àìgbọ́lọ́ngbọ́ ọlọ́run làmì wàlífákìrì àti òṣì àwọn àfẹ́ẹ̀sìn nígbà tán wá ń ṣàlàyé àdúrà wọ́n nítorí pé ìka máa líìdì sí kejì ẹni tó sì bá pọ̀ fún ó lè di kèfèrí ọlọ́run kọ́ là o jẹ́ á kú ní mùsùlùmí òdodo mẹ́jẹ̀ á di kèfèrí. ìyá nìkan tó kọ́ tẹ́ ẹ bá ti rí àwùjọ eléyìí tí ó sì tọ́pọ̀ ń bẹ̀ àáfàá lára àdánwò tí ó máa ṣẹlẹ̀ òun ni irtikabul jerima ìwà crimes ìwà ọ̀daràn ìwà abú làwọn èèyàn ọmọ ṣe nù lù nínú lù bí wọ́n ṣe ń gbájí ẹni wọ́n ọmọ gbéwúrẹ́ bí wọ́n ṣe ń gbéwúrẹ́ wọ́n ọmọ yọ táyà mọ́tò bí wọ́n ṣe ń yọ táyà mọ́tò wọ́n ọmọ yọ fóònù nù mọ́sálásí bọ́n ṣe ń yọ fóònù mọ́sálásí wọ́n yọ fóònù chọ́ọ̀chì bí wọ́n ṣe ń yọ fóònù chọ́ọ̀chì wọ́n yọ nù mọ́tò bí wọ́n ṣe ń yọ fóònù nù mọ́tò wọ́n jẹ aṣọ ká lórí ibi aṣáṣí torí wípé òsì ọ̀nbẹ nínú ìlú bó ti ẹ̀já sí pé àìbẹ̀rù ọlọ́run kò sí òun náà ni ṣùgbọ́n lómi ń gbà tó bá di wípé kò rí nǹkan jẹ táyé nílá ẹ̀mí èṣù yóò máa wá sọ fún pé lọ hùwà bú báyìí lọ ṣe ń tọ́lọ̀ ọba àlékè ọlá tí ọ̀fẹ́ àáfàá nìyẹn nìkan tó kọ́ ṣe é rí òsì tá à ń sọ yìí o yu adil fakru ìlàǹtì sàárìl àmúrọ̀ bẹ́ẹ̀nà àfúrọ́bìlì mọ̀chítàmà àwùjọ tẹ́ ẹ bá rí tó sì bá ti pọ̀ àìsàn abúní máa ń ṣe àwọn èèyàn bẹ́ẹ̀ ìtí àìsàn tó já sí pé five thousand ló yẹ kéèyàn ọ̀nà sí i torí pò sì ń náà lù ú five thousand lè padà di five million tí wọ́n ní wọ́n ní di surgery fún wọ́n ẹ̀sẹ̀ gbé lọ sí India nígbà táìsàn ìsì bẹ̀rẹ̀ owó kékeré ló yẹ kọ́nà sí ìjàmọ́ ń bo ló ti rówó kékeré yìí ìyẹn ló wà tó jẹ́ pé àwọn àwùjọ tẹ́ ẹ bá rò sí ń bẹ àwọn àìsàn oríṣiríṣi àwọn àìsàn tí ò dáa òun lẹ́ẹ̀rí tí ó máa ṣẹlẹ̀ nínú irú àwọn àwùjọ yìí àáfàá nìyẹn nìkan tó kọ́ tẹ́ ẹ bá ti rí àwùjọ eléyìí tọ́já sí wípé òṣì tí ó wà ẹ máa rí àwọn tó wà nù ìlú yìí tọ́já sí pé wọn ò ní láàánú ara wọn ní ojú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa tẹ̀síwájú ní part two ìbéèrè tí a fi síta lẹ́yìn ìgbà tí a ti fi àìmọye ọjọ́ wo àwọn ọmọ ìyá wa tí wọ́n dáhùn rẹ̀ àwọn èèyàn gbìyànjú tí ó pọ̀ kásáré fi ánsà síta àtàwọn ọmọ ìyá wa tí a fún ní ẹ̀bùn aníkádá ó kọ márùn tánàbí wa sallallahu alaihi tí ó ń jẹ́ àwọn ọkọ̀ tánà bíi ń jẹ́ àwọn àfáà míì sòpin yà láàrin ọkọ̀ àtàwọn ìròyìn ṣùgbọ́n àwọn ètò ìrìnlẹ̀ jù nínú ọkọ̀ ànábì sallallahu alaihi ara ẹ̀ ní ahmad ara ẹ̀ ní almahi ara ẹ̀ ní alhashir ara ẹ̀ ní alhaki ara ẹ̀ ní almokofi ara ẹ̀ ní nabiyur rahman almustapha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọkọ̀ tí àwọn àfáà tí wọ́n dákọ̀ sàbẹ́ tá a nìkan lọ́lọ́run dákọ̀ ẹ̀ nínú kùránì òun náà ní zaid zaid bọ́nà harifa ọlọ́run sì dákọ̀ ẹ̀ nínú kùránì chapter thirty three verse thirty seven bákan náà ìmáàmù Bukhari ó kọ ẹ̀ ní ṣókí ni Muhammad bin Ismail òun ni ó kọ ìmáàmù Bukhari aya tá a lọ́lọ́ ń sọ̀kalẹ̀ káyìn èyí tó rinlẹ̀ jù ní ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ni pé Quran chapter two verse two eighty one òun ni aya òun a ní ká sọ àwọn topics mẹ́ta eléyìí tá a sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ara ẹ̀ ni pé Ramadan oṣù àánú àti àforíjìn ìṣesí àwọn ẹni retán lọ nínú Ramadan bákan náà ìlànà ànàbí àsálàm lórí àjàkálẹ̀ àrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ma ìyá wa tá a wà fún ní ẹ̀bùn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run alákọ̀ọ́kọ́ náà ni ọmọ ìyá wa miftahudeen masoud masoud pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á fún wọn ní ẹ̀bùn ọmọ ìyá wa kamil abdulrauf àwọn náà gbà bákan náà a tún rí àwọn ọmọ ìyá wa obìnrin méjì tá a fáwọn náà ní ẹ̀bùn kọ́sìm aisha ẹni ọlá àti hikma kọ́sìm ó àwọn mẹ́rin ìkọ̀ọ̀kan náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin láti ilé ẹ̀kọ́ yìí gba ẹ̀bùn di náírà kọ́lọ̀ nkọ́sánlé ẹ̀kọ́ lẹ́sàn-án rí títí òru ọ̀la ìmìlọ̀mìyàn ilé ìsìn islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.